وأحسن الهدى هدى نبينا محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وقنف الله سبحانه وتعالى وباتي وقتي وباتي وقبيه وباتي أسلام لوري مياتيه gẹ́gẹ́ bí mùsùlùmí láti máa dúpẹ́ fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní gbogbo ipòkípò tí a bá bára wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yìí min tamali hikmatihi subhanahu wa ta'ala nínú pípé ọgbọ́n ọlọ́run bá àti làákàyà tó yé ọlọ́run bá ni pé ó gbogbo ìṣesí tí a bá bára wa yálà ó dùn máa wa ni àbí kò dùn máa wa a tún máa dúpẹ́ fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ni a dúpẹ́ fún ọlọ́run bá lórí àwọn orí yìí a dúpẹ́ fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lẹ́sà jùlọ pàápàá jùlọ ní ọpẹ́ tó ṣe dédé àsìkò yìí òun náà ni ọpẹ́ kíkẹ́wa Islam tí a sí orin lànà annabi sallallahu alaihi wasallam ọpẹ́ yìí abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kọ́lọ̀n kó gbà lọ́wọ́ wa kọ́lọ̀n kó wọ́ ọlá pé à ń dúpẹ́ fún ọlọ́run ọba adẹ̀mọ́ yúrí sísà wa lẹ́sà ṣíṣe wa ní mùsùlùmí ọlọ́run mọ́jẹ̀ká bá islam mọ́jẹ̀ islam wa bàjẹ́ láíláí tàfi wá pàdé wọ ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run mọ́jẹ̀ ayé gẹ̀rẹ̀ kó nílànà sunna annabi sallallahu alaihi wasallam tọ́fata ayi ní ìṣẹ́jú kan àyábáyọ̀ ọlọ́mọjọ́ ṣẹlẹ̀ sí wa ọlá àríjọ kan sọ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ajẹ́rìí pé lọ́wọ́ Allah subhanahu wa ta'ala nìkan ọba tó tọ́ láti máa gbé ìjọsìn fún láì dá nǹkan kan papọ̀ pẹ̀lú ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala yìí a sì jẹ́rìí pé anabi sallallahu alaihi wa sallam ẹrú sí ọlọ́wọ́ bá òkìsí ọlọ́wọ́ bá ní àlékún kí ọlọ́wọ́ bá nú ọlọ́wọ́ bá kọmọ bá nabi sallallahu alaihi wa sallam àti àwọn ará ilé àti àwọn sahaba àti gbogbo ẹni wa náà tí a ń tẹ̀lé lánàá nabi sallallahu alaihi títí di ọjọ́ gbẹ̀dà qiyama ibadallah ẹ̀yẹn rúsìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala as'ada Allahu awqatakum ọbẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kọba mi sí àsìkò yín ní àsìkò olóríire kọba mi sí àsìkò yín ní àsìkò tí ó dáa wa an yubarika fi umrikum wa awqatikum ọbẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kọba mi sí albarka sí àsìkò yín àtọjọ́ orí yín ọlájọ́ kan sọ́nà bá Allah subhanahu wa ta'ala wa as'aluhu subhanahu wa ta'ala an yajma'na jami'an في جنته جنة النعيم mọ̀bílọ́bà Allah subhanahu wa ta'ala kí ó kó gbájọ́ lápapọ̀ sínú ọgbà ìjẹ́nà rẹ̀ ọgbà onídẹ̀ra wàlá jẹ́kùn sọ́lọ́bà Allah subhanahu wa ta'ala innahu waliyyu dhalika wal qadiru alayh dájúwájú ọlọ́bà Allah subhanahu wa ta'ala ọ̀nà ni ọba tí ó jẹ́ olùrànlọ́wọ́ wa lórí ilé ìbáyìí ọ̀nà ọba tó sì ní kápá lórí ẹ̀ kọmọ́ṣàlá ìṣẹ́lẹ̀ fún wa Allahumma amin ní àsìkò yìí òun náà ni ọ̀rọ̀ tí ó jáde látọ̀dọ̀ ìkan nínú àwọn olùpèpè ní àwùjọ wa yìí ẹni yìí ó sọ ọ̀rọ̀ kan ní ọjọ́ al-ahad ilé tí a lò yìí òní ni ọjọ́ jùmọ́ ahadu eléyìí tí ó tí a lò tán sẹ́yìn òun náà ni ẹni sọ̀rọ̀ yìí àtìgbà tí ọ̀rọ̀ yìí tí mo ti gbọ́ òun ni ìbànújẹ́ tí ń bá mi àwípé irú ọ̀rọ̀ tí ó burú báyìí gbọ́dọ̀ máa jáde sí àwùjọ àwọn mùsùlùmí ká sì fi ti parẹ́ bí ẹni wípé àgbọ̀n kankan torí pé irú àwọn ọ̀rọ̀ yìí yóò ba ẹ̀sìn àwọn èèyàn jẹ́ yóò ba ìròrí àwọn èèyàn jẹ́ yóò sì ba àgbọ́yé wọn jẹ́ torí pé ọ̀rọ̀ yìí rí ọ̀rọ̀ tó yẹ́sí pé kò kéré nínú aburú kí ọlọ́run Allah subhanahu wa ta'ala kí ó sọ wa kúrò ní aburú ma zahara minhu wa ma batala ilé ìtọ́ hàn nínú ẹni àti ilé ìtọ́ pamá nínú gbogbo subhanahu wa ta'ala kí ó sọ wa kó dáàbò wa subhanahu wa ta'ala ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí owuwo púpọ̀ ni inshallah al-karim ọ̀nà tí ma gbà yẹn jú ọ̀rọ̀ yìí òun náà ni pé ma tẹ̀ sí etí gbọ́ wa ma play sí etí gbọ́ wa Yorùbá rẹ̀ ni pé ma tẹ̀ sí etí gbọ́ wa láti gbọ́ ohun ẹni yìí fún ara rẹ̀ àti oye sọ̀rọ̀ yìí nítorí kí n lè bá ní insaf kí n lè bá ní ìṣedọ́gbàndọ́gbà pẹ̀lú ẹni yìí torí tí Allah subhanahu wa ta'ala fẹ́ káfí báwọn èèyàn lò òun náà ni kí a ṣe dọ́gbàdọ́gbà pẹ̀lú àwọn èèyàn nígbà tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa wọn ká má sàbòsí fún wọn ká má fi kún ọ̀rọ̀ wọn ká sì má yọ kúrò ńbẹ̀ so kí a gbé ọ̀rọ̀ wá gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ sí sọ ká wá ṣe ìdájọ́ lórí ẹ̀ selban au ijaban ní títakù ni àbí ní fífẹ́rinlẹ̀ tó tọ́bájọ́rọ̀ tí ò dá ní àtakò agbógun tí a sì lé àwọn ẹ̀sákùn bí ọ̀rọ̀ náà eléyìí báyìí nítorí pé a fi ń dáàbò bo ẹ̀sìn ni adẹ́ fi ń gbìyànjú àti tún ìròrí àwọn èèyàn ṣe nípa ìsìn ọlọ́run Allah subhanahu wa ta'ala nínú àwọn ìkẹ́ ọlọ́run wa lórí wa ní àsìkò yìí wá ni pé ọ̀rọ̀ yẹn ó ti dùn gbé wá ń sìn nígbà àwọn àná níjọ́ àwọn àná bí yẹn bá fẹ́ gbọ́rú èèyàn wa àfi kí ó fi ọ̀rọ̀ tiẹ̀ kó fi rìpọ́tì ọ̀rọ̀ ẹni ẹ̀ kó fi ṣe náklẹ̀ ọ̀rọ̀ ẹni ẹ̀ pé lágbájá sọ báyìí ó sọ báyìí yóò sì gbé wá harfan bí harfin ní àràfi ní àràfi fi kún láì yọ kúrò so ilé iná ń pè so ilé iná ń pè ní adopt rawi nínú àwọn májẹ̀mú tàfin gba hadith adopt rawi so ibà yìí sìn kí ẹni tó fẹ́ gba ọ̀rọ̀ wá fún wa kí làákà ilẹ̀ mú bérébéré láti gbé ọ̀rọ̀ yẹn wá bẹ́ni tó sọ sí sọ gẹ́lẹ́ láì fi kún láì yọ bí nǹkan ṣe rí lásìkò yẹn nìyẹn ṣùgbọ́n nísìn ọlọ́run Allah subhanahu wa ta'ala ti ṣàánú wa débi wípé a gbé ọ̀rọ̀ yẹn wá pẹ̀lú gbólóhùn rẹ̀ àtóhùn rẹ̀ gan fúnra rẹ̀ láì pẹ́ nìkan àwọn alhamdulillah ọ̀rọ̀ gbọ́n fẹ́ kì í ṣe pàwọn alákálẹ̀ ààrẹ sọ ọmọ ìyá wa yìí pé yóò sọsọkúsọ àbí afẹ́kówó àwọn tí wọ́n nìdánilẹ́kọ̀ọ́ yẹn gangan náà ni wọ́n rí kọ́ bẹ́ẹ̀ àwọn ni wọ́n dẹ̀ fún akáàkiri sáwùjọ wa táwa fi gbọ́ táwa fi rí táwa fi wá wò pé ọ̀rọ̀ yìí rí ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ pàkíyèsí àwọn tó ti gbérù lórí lọ ni kí ẹ̀sìn wọn bá bàjẹ́ so tábà sọ pé wọ́n lọ ń ká ohun olóhùn ní nǹkankan ni so ọ̀rọ̀ tó yẹ pé àwọn tó lé gangan ni wọ́n rìkọ́dù ẹ̀ wọ́n ṣe lẹ́kṣọ̀ wọ́n dẹ̀ rìkọ́dù ẹ̀ nítorí káwọn so ìgbà táwa gbọ́ wọn láwọn wò pé ah láyà sáìnà àsìkútù àìn ayé nígbà wá láti dákẹ́ lórí ọ̀rọ̀ yìí la'alla Allaha an yanfa'a bihi ikhwanana alladhina ikhtarru wa khada'u bi hadha al-kalam al-khatir bọ́yá ọlọ́run bá dìkà láúlò láti sàǹfàní fún àwọn ọmọ yáwa tí wọ́n gbàtàn jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ tí ó léwu àpapọ̀ inshallah ìdí ni tí ma fi flé ohun ọmọ yàwá yìí tí wà náà tí yá rẹ̀ gbọ́ bí ó sì sọ láti láti ọ̀dọ̀ olùbánisọ̀rọ̀ yìí fún àì láì fikún láì yọ kúrò lẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ yẹn tí wọ́n fi ọ̀rọ̀ yẹn tán inshallah kẹrì ma wá sí ta'liq lórí ọ̀rọ̀ náà náà kí a máa gbáradì sílẹ̀ ní àyè ní pẹ́ jọjọ inshallah kẹrì má tẹ ohun olùbánisọ̀rọ̀ yìí sí etí gbọ́ wa ti gbogbo wa náà tí a gbọ́ bí olùbánisọ̀rọ̀ ṣe sọ ọ̀rọ̀ náà náà nígbà tí mo ń wá ọ̀rọ̀ náà tí mo dẹ̀ fẹ́ gbé jáde sí etí gbọ́ wa àkí àlọ́mọ̀ yí pé gbogbo nǹkan tí a bá sọ nínú ẹ̀sìn ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run bó bí wá nítorí jẹ́ pé ó jọ́ràn ìlúrí wá kí a lọ wá mà nípa ẹ̀sìn ọlọ́run Allah subhanahu wa ta'ala dáadáa kó kúnná síwájú ká tó máa fi báwọn yẹn tí a ò bá ṣe báyìí rèé in tí àwọn èèyàn máa wó nínú ẹ̀sìn yóò pọ̀ jù tí wọ́n fẹ́ máa má lọ so pàápàá jùlọ gbọ́n gẹ́gẹ́ tó bá ti jírù pèpè sọ́dọ̀ ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala tó fẹ́ máa ṣiṣẹ́ pèpè láwùjọ mùsùlùmí ó gbọ́dọ̀ lọ wá mà nípa ẹ̀sìn dáadáa síwájú kó tó máa pèpè sí ẹ̀sìn so ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ fún anábì sọ lọ́sàn ìmọ̀tọ́ dájú ìmọ̀fín pẹ̀pẹ̀ lọ sọ́dọ̀ lọ́wọ́ bá ana wa mani taba'ini èmi àtàwọn tán tẹ̀lé mi ìlànà wa táwọn rìn nìyẹn wa ma ana mina mushiki èmi ò dẹ̀ sínú àwọn olùdá olùkún papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala so ìlànà anabi sallallahu alaihi wasallam àti gbogbo ẹni tó bá rìn ojú ọ̀nà anabi sallallahu alaihi wasallam ni pé yad'una ila Allah subhanahu wa ta'ala ala basiratin ọ̀rọ̀ tí ọmọ yàwá yìí sọ yìí mo fẹ́ fún wa ń ṣìn lil'asabi shadid ọ̀rọ̀ tọ́mọ yàwá yìí sọ yìí máa pílẹ̀ ẹ̀sìn ṣàlọ́kẹ́ yìí ọ̀rọ̀ tó takò ìmọ̀ ni kí ọlọ́ọ̀bá kí ó làwákùn bẹ́ẹ̀ naam bismillah kí a tẹ́tí gbọ́ ọ̀rọ̀ náà

Allahu akbar ọ̀rọ̀ ni a gbọ́ tí afá ìsọ yìí wallahi innahu la kalamun khatir wa la ya'lamu mada ma fi hadha al-kalam min al-khata'i wad-dalal illa man kana dha ilmin wa basiratin Allah yọ̀rọ̀ yọ̀rọ̀ tó wo gbogbo ọ̀rọ̀ tó wo ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí ó burú jù ní ọ̀rọ̀ tí àfà ìsọ yìí kò sẹ́ni tí ó ma ewu àti ànà àti ìsọkúsọ tó wà ń bí ọ̀rọ̀ ìyàfẹ́ni tó bá nímà nípa tá àfà yìí sọ̀rọ̀ nípa rẹ̀ tó sì tójú ẹ̀ sí là tó mọ nǹkan tí àfà yìí sọ̀rọ̀ nípa rẹ̀ ni ó mọ bí ọ̀rọ̀ tí àfà yìí sọ yìí bó ṣe wúwo tó bó ṣe léwu tó ní Islam Allahu akbar àfà ń fi rinlẹ̀ wípé àyà tí wọ́n mú wá fún òun lórí ká jìnà sí ìjòkó àwọn níbi dáa àyà yìí àyà tí ó sọ̀kalẹ̀ lórí àwọn kèfèrí ni áyà yìí rí kò tọ́ kò sí pọ́síbù ká lo áyà yìí lórí àwọn mùsùlùmí torí pé áyà yìí orí àwọn kèfèrí lọ́wọ́ Allah subhanahu wa ta'ala lórí lórí àfáà emphasize ọ̀rọ̀ wọn àfáà tó ń bẹ̀trẹ́sì ọ̀rọ̀ wọn pé tábánikálọ̀ Allah subhanahu wa ta'ala sọ wípé nígbàtí ẹ bá ti gbọ́ tí wọ́n ń ṣe kèfèrí pẹ̀lú ayé ọlọ́ọ̀bá àfáà ní tí wọ́n ń ṣe kèfèrí tí wọ́n ń ṣe kèfèrí àfáà tó wọ́n tẹnu ẹbẹ̀ kálíbà wọn pé ọ̀rọ̀ ṣíṣe kúfúrù pẹ̀lú ayé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ni wọ́n so yé báyìí so ṣẹ̀rí ọ̀rọ̀ tí mo plé fún yín lódìdí láti bẹ̀rẹ̀ táàfà ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ débi tó parí sí ìtẹ́ ti gbọ́ aburú ni látòkè délẹ̀ aburú ni látòkè délẹ̀ ọ̀rọ̀ tí ó yapa sí ìlànà tọ́lọ́wọ́ bàtà nẹ́bí sallallahu alaihi wasallam ni ọ̀rọ̀ tó tako ìmá ni ṣùgbọ́n tí ọ̀rọ̀ tí jẹ́ ọ̀rọ̀ tí ó ń bá ìmà sọ̀tá ó jẹ́ ọ̀rọ̀ tí ó ń bá ìmà wọ ìyá àjà tó so mi ni fèsì lori gbogbo ọ̀rọ̀ lódìdí nítorí pé kò sí àsìkò fún mi lásìkò yìí láti fèsì lórí gbogbo ẹ̀ e lódìdí àti pé tí n bá ní kí n fèsì lórí gbogbo ọ̀rọ̀ yìí lódìdí báyìí so ìjókòó yìí yóò ti dágùn ju bí a ti fẹ́ kó máa lọ inshallah màá kàn ra sọ̀rọ̀ lórí nǹkan alákọ̀ọ́kọ́ nínú nǹkan tá a fa sọ̀rọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ mò ń ṣe ládé pẹ̀lú gbọ́nàbà Allah subhanahu wa ta'ala gbogbo tí a bá sọ nínú ọ̀rọ̀ ìpátá ni màá ṣàlàyé inshallah ṣùgbọ́n a máa wá ṣe díẹ̀díẹ̀ díẹ̀ so nǹkan alákọ̀ọ́kọ́ nínú nǹkan tá a fa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí òun náà ni màá ṣàlàyé lónìí inshallah kareem tí màá dẹ̀ kó ẹ̀rí wá nínú al-Qur'an kareem àti nínú sunna anabi sallallahu alayhi wa sallam ilé ìta àgbà látọ̀dọ̀ náà bá Allah subhanahu wa ta'ala àti látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam àti látọ̀dọ̀ àwọn salaful umma ó sì yapa sí ìpèpè alùsùnà fil jama'a àti bá yìí sọ afáàdẹ́ ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀ tí ó léwu púpọ̀ fún umma yìí so a gbọ́dọ̀ sọ́ra fún ilé ìbáyìí torí pé ilé yìí di manzila pé ó wà nípò dùn tó yẹn téèyàn bá ti lè fi wọ téèyàn fi májèlé síbẹ̀ ẹ̀rí pé ẹni tí ó kó parun báyẹn ni tí ó pààyàn ni tó ń ti bẹ́ẹ̀ rí èèyàn máa gbádùn ẹgbà téèyàn bá mú lẹ́yìn téèyàn bá mú tán lèèyàn jẹ́ ọlọ́run bá nípè tó kọ́lọ́ bá kọ́ sọ wa kúrò níbi ìwúrú àwọn kan yìí máa pé ọ̀rọ̀ afá yìí lẹ́ẹ̀ka sí máa wá dúró nígbà tẹ́ ti gbọ́ lódìdí hàn máa wá dúró níbi tí mo fẹ́ sọ̀rọ̀ ní orí ẹ̀ ní òní inshallah karim máa wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí ẹ̀ máa ṣe ta'liq lórí ọ̀rọ̀ tí afá sọ mo mọ̀ fẹ́ play ẹlẹ́ẹ̀kejì nítorí ìwọ tó bá gbọ́ dáadáa lákọ̀ọ́kọ́ tó wà wípé àkẹ́sẹ́ bá ti gbé kalẹ̀ ní ìwọ náà gbọ́ fúnra rẹ̀ mo dẹ̀ fẹ́ kó bá mi gbọ́ pẹ̀lú ikhlas kó bá mi gbọ́ pẹ̀lú àníyàn tó dáa so kó o sì máa fi àníyàn tó dáa gbọ́ mi mo bẹ̀ lọ́ba Allah subhanahu wa ta'ala kó dàpọ̀ gbogbo ohun tí èso máa ń lò léèyàn lórí láti fi da ẹ̀sìn rú máyà lójú ní ìfẹ́ inú àti ní gbogbo ọ̀nà tó kù kọ́lọ́ba kọ́ sọ èmi àti wọ kúrò níbẹ̀ wọ́n dájú kan sọ́lọ́ba Allah subhanahu wa ta'ala kọ́lọ́ sí wálẹ́ni tí wọ́n máa wó dodo kọ́nà sí wàlẹ̀ tí ó máa tẹ̀lé òdodo tí ó sì máa rí òdodo ọlá àjọ kan sọ láwà gbọ́ lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ màyá mi alápọ̀nlé sókè tó bẹ̀rẹ̀ sí máa ṣe tààlíq lórí ọ̀rọ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ apani àwọn tí a fà sọ yìí bisimilá. wọ́n ní máa yá ó máa fẹ́ ìrántá ìrìn náà ti sára kó wa pé àwọn bá ti rìn lọ àlátẹ́kọ̀ọ́ ló bá rà wọ́n bá ti rìn lọ́kẹ̀ bá yà wọ́n bá tó bá ti rìn èyí tẹ̀ ń bá yà wọn ló wọn bá olówó àtẹ́kọ̀ọ́ bá nù máa wọ́ ọ̀dọ̀ kó pẹ̀lú wọn. Naam, ibi tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí náà ni, ah, ẹ̀rí pé àfáà sọ wípé nígbàtí ẹni tí àwọn jọ ń sọ̀rọ̀ tó mú ọ̀yà ìwà wọ́n sọ pé àyà tó mú wá yìí àyà àwọn kèfèrí ni àwọn kèfèrí lọ́lọ́wọ́n bá àríkẹ́lá sọ àyà kalẹ̀ lé lórí báwo ló sì wá máa mú àyà tọ́lọ́wọ́ bá àríkẹ́lá sọ kalẹ̀ lórí àwọn kèfèrí tó máa lò lé mùsùlùmí lórí kò pọ́síbù kò pọ́síbù wọ́n lẹ́ni ò tún wá rí àyà yẹn náà kà pé àwọn jáǹjẹ̀ sí gbàgbé àyà yẹn gan nínú sọ́ọ̀tù nìsà lọ́wà tó yé báyìí sí pé ọlọ́wọ́ bá àríkẹ́lá sọ pé tọba ti ráwọn tí ń ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́n bá tí ń ṣe kèfèrí pẹ̀lú àyà ọlọ́wọ́n bá fàlátà kọ̀ẹ́dù máàhùn májòkó pẹ̀lú wọn kèfèrí tó ń ṣe kèfèrí ni wọ́n sọ so nǹkan tí àfa ń sàlàyé sí tí gbogbo náà ti gbọ́ tó clear ni wípé àyà tí ọlọ́ọ̀bá adékẹ́lá bá sọ̀kalẹ̀ lórí àwọn kèfèrí kò pọ́síbù ká lò lórí mùsùlùmí kò pọ́síbù ká lò àyà yẹn lórí mùsùlùmí so pé torí páyà yẹn orí àwọn kèfèrí lọ́lọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ lé lórí so yí báyìí sìn naam nǹkan tó fàtàfi sọ bẹ́ẹ̀ ni pé àyà yìí ẹni tọ́jọ́ ń sọ ó lo àyà yìí lórí àwọn oníbídà tó jẹ́ mùsùlùmí lórí pé àgbọ̀dọ̀ máa jòkó pẹ̀lú wọn àgbọ̀dọ̀ máa jòkó síwàsí wọn àgbọ̀dọ̀ máa gbọ́rọ̀ wọn ẹni yìí lo àyà yìí gẹ́gẹ́ bí ẹ̀rí tí àlègbára lé láti má fi jòkó sí ìjòkó àwọn oníbídá láti má gbọ́rọ̀ lẹ́nu àwọn oníbídá ojú bá ń sìn sọ àfáà wọn sọ pé ah, àwọn oníbídá tó ń sọ yìí mùsùlùmí ni wọn àyà tó fi ń sẹ̀rí àyà kèfèrí ni bóòdó sì wá mú àyà kèfèrí tó fi máa sẹ̀rí lórí mùsùlùmí eléyìí báyìí kò pọ́síbù so gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run Allah subhanahu wa ta'ala bá ní tí ó bá ní kó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn dáadáa yóò rò pé ọ̀rọ̀ tá a fa ìsọ yóò rò pé òdodo ni nítorí pé nítòótọ́ àyà ìyáyà kèfèrí nítòótọ́ àyà tó lọ́ba àdìkẹ́ lásọ̀kalẹ̀ lórí kèfèrí nítòótọ́ tó jẹ́ kí ní àwa jọ òdodo jọ pé ẹ̀hẹ́ lóòótọ́ ni àyà tó sọ̀kalẹ̀ lórí kèfèrí bóòlù tó lórí tó já síwájú wa lórí ìlànà àlùsùnnà wal jamaa ọ̀nà tó yìí gbà lo ẹ̀rí làfà yìí gbà lo ẹ̀rí yẹn so bẹ̀tì yóò sì dédé làákàyè ẹni tí ò bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yóò rò pé àfà yìí ní sọ̀rọ̀ ni kò ní mọ̀ pé àfà yìí ti da ẹ̀sìn rú pẹ̀lú nǹkan tí àfà ń sọ yìí kọ́nà bá kúrò àkókò sànù akọ́ sọ akúrò bí ìfẹ́ nú. naam ayàwó ni àfà ń rí fàṣì ẹ jẹ́ kí n kọ́kọ́ mú ayà yẹn wá lódìdí ná kẹ̀tẹ̀ tó wá sọ̀rọ̀ lórí ayà yẹn òun ni ayà tó wà nínú sọ́ọ̀tù nìsáà آية من صورة النساء آية 140 هنا صورة النساء قالوا ولقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إن الله إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا آية ينيه قالوا بني ولقد نزل عليكم في الكتاب ọlọ́ọ̀bá ìdíkẹ́ láti sọ̀kalẹ̀ lé lórí nínú tíra ti sàlkùránù karim an idha sami'tum ayatillah pé tí a bá gbọ́ àwọn ayé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala yukfaru biha tí wọ́n ń ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ wa yustahza'u biha tí wọ́n lè fi àwọn ayé ọlọ́ọ̀bá ṣe yẹ̀yẹ́ tí a bá gbọ́ pé nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn kan fala taq'udu ma'ahum ẹ má jòkó pẹ̀lú àwọn tí ń ṣerú ṣe sí hatta yakhudu fi hadithin ghayri kí wọ́n fi bọ́ sínú ọ̀rọ̀ míì tó yàtọ̀ fún ìmọ̀ ṣe kúfùrù pẹ̀lú ayé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala so eléyìí báyìí ni ó mú ìgbọ̀n àfá yìí le ní orí pé ẹ̀ ọlọ́run ní tán ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ tán ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ so kí áyà kèfèrí ni áyà yìí jẹ́ eléyìí báyìí ó jẹ́ tó bá nínú jẹ́ púpọ̀ pé abára wa níbi tá abára wa yìí pé Allah subhanahu wa ta'ala irú wọn ìkan nínú wọn lè máa sọ orú ọ̀rọ̀ tó burúkú jáì báyìí ọ̀rọ̀ tó takò ìmọ̀ yìí ṣe rí tí àfáà yìí ń sọ ìran èèyàn méjì ni wọ́n máa ń sọ ìkéníkejì wọn aláburú ni wọ́n ahlahuma murrun wa ahwanuhuma sharrun eléyìí tẹ́rù kó dùn jù náà méjèèjì ìwọ ni okòrò okòrò burúkú eléyìí tẹ́wà rò kó tó rọrùn jù náà méjèèjì òun náà tó burú aburú ni àwọn méjì náà máa ń sọ ọ̀rọ̀ yìí àwọn alákọ̀ọ́kọ́ àwọn làwọn tí wọ́n ń sọ yí pé alukur'an wúlò lódìdí fún àwa tí à ń nítorí pé àwa kọ́ lọ́wọ́ bá Allah subhanahu ń bá pẹ̀lú àwọn àyà Qur'an àwọn tí ọlọ́wọ́ bá lè gíláàsì torí wọn sọ àyà Qur'an kalẹ̀ nígbà tí ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ sí wọn àwọn àyẹn ni àyà wúlò fún so àwọn táyà tọ́lọ́mọ àdékẹ́lá sọ àyà yẹn kalẹ̀ lé lórí yẹn yẹn gangan gangan ni àyà yẹn wúlò fún àwọn tọ́lọ́mọ àdékẹ́lá sọ àyà yẹn kalẹ̀ lórí kò wúlò fún wa àwọn eléyìí àwọn ẹni tó yẹ pé yẹdẹ̀ẹ́wùnà ilá ìhìmáàlì Qur'an wọ́n ń pèpè síbi pé ká pa Qur'an ti ká má lo Qur'an torí Qur'an ò sí kíni kò bá àwọn tá à lásìkò yìí wí kọlọ́hún ò sì gbà wá lérò nítorí pé ó ní àwọn ìdí tọ́lọ́ bá nígbà fi sọ àwọn nǹkan yẹn kalẹ̀ àwọn tọ́lọ́ sì sọ kalẹ̀ fún náà ló wúlò fún kò yẹ báyìí sìn so àwọn eléyìí rí nítorí pèpè sí ìbùtọ́lù kọ̀ọ̀án ni wọ́n fẹ́ ba kọ̀ọ̀án jẹ́ ni nítorí àwọn eléyìí sọ rí kófùrùn sọrí kófùrù tọ́lọ̀ sàn ni iṣẹ́ kẹfẹ́rí pẹ̀lú ayé ọlọ́run Allah subhanahu wa ta'ala tọ́lọ̀ sàn ni kọ́lọ́ba kó sọ wa kúrò ń bi rò rí kọ́lọ́ba kó sọ gbogbo àwọn mùsùlùmí kúrò ń irú ìyẹn kọ́ ni àfa ìgbàlérò ẹ̀rí pé tẹ́bá wo àfáà yìí tẹ̀sí òkò pé ẹ̀ dáadáa àfáà yóò gbarú yẹn lérò pé Quran ò wúlò fún àwàtà wà láyé máa ń sìn tó yé báyìí sìn àwọn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ìròrí wọn ni àfáà fi ń sọ̀rọ̀ àwọn yẹn tó sẹ́pẹ́rẹ́ sí ìran alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n aláburú ni wọn Ọlọ́run kó ṣọ́ wa kóńbi aburú kìíní kejì wọn àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn tán gbà yí pé àyà tó bá sọ kalẹ̀ lé kèfèrí lórí kèfèrí nìkan lè lórí ẹ̀ lè lò lómi tayọ kèfèrí mọ́ àyà tó bá sọ kalẹ̀ fún àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ nìkan lè lò lórí ẹ̀ lè lò lórí ẹlòmíì yàtọ̀ fáwọn ẹlẹ́ṣẹ̀ mà àwọn àyà tó bá sọ̀kalẹ̀ fún àwọn mùnàfikún àwọn mùnàfikún nìkan náà ni ẹ lè lò lórí ẹ̀ lè lò lórí àwọn míì mà so ìròrí wọn ni àfáàrí fi sọ̀rọ̀ pé àyà yìí àyà tó lọ́n sọ̀kalẹ̀ láwọn kèfèrí lórí ni bóò lójú wa máa lo àyà tó lọ́n bá rí kẹ́lá sọ̀kalẹ̀ láwọn kèfèrí lórí lé mùsùlùmí lórí àkọ́ pọ́síbù ẹ̀rìgbìn kátà àfáà yẹn sọ nìyẹn so ìròrí tá àfáà fi ń sọ̀rọ̀ nìyẹn ìròrí rè ìròrí ìpèpè rè bídà tún wa dalala bídá ni aburú ni ànú ni lẹ́yìn tó bá sọ̀rọ̀ nǹkan yẹn kí wá ní lànà ilé tó lálàáfíà táàmà fi ń lò pẹ̀lú al-Qur'anul Karim ìmọ̀kan bẹ tó yẹ kí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ túmọ̀ al-Qur'anul Karim tó bá fẹ́ máa ṣe tafsirul Qur'an tó bá fẹ́ máa fi Qur'an sẹ̀rí àtọ̀ sí kó ìmọ̀ yẹn náà pè ní usulul Qur'an usulul tafsir ulumul Qur'an ulumul Qur'an usulu tafsir ìmọ̀ yẹn ó pàtàkì gan fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa fi àyà Qur'an ṣẹ̀rí nínú ìmọ̀ yìí ẹ̀kọ́ kan rinlẹ̀ ń bẹ qaida kan rinlẹ̀ nínú ìmọ̀ yìí ìpìnlẹ̀ kan rinlẹ̀ nínú ìmọ̀ yìí gbogbo ẹnikẹ́ni tó bá kẹ́kọ̀ọ́ yìí wọ́n ń pè ní umumul lafzi wa khususus sabab umumul lafzi wa khususus sabab ó ní pé gbogbo àwọn ẹ̀rí tó bá wà ní al-Qur'an àbọ̀wá nínú sunnah in tí gbólóhùn yẹn tó bá kó sínú gbogbo tó bá wọnú gbólóhùn yẹn la máa lo ẹ̀rí yẹn láti fi ṣe ìdájọ́ lé lórí kìí ṣe in tí ẹ̀rí yẹn sọ̀kalẹ̀ fún nìkan kìí ṣe khususu sábàb kìí ṣe okùnfà tí nǹkan ti torí ẹ̀ wáyé nìkan lẹ́yà Qur'an àbí hadith nìkan la máa fún bal umumul lafz in tí láwùzù ẹ̀rí yẹn gbogbo bí tó bá kó sínú gbogbo tí ó bá wọlé sínú ẹ̀ la máa lo nǹkan lẹ́rìí lé lórí so kìí ṣe pé tó bá sọ̀kalẹ̀ fún nìkan lálẹ́ fún so nǹkan tá a fáwọn sín sìn ó ti tako ẹ̀mọ́mọ́ láwùrí wà kòsóso sábàb àfàgbà pé kòsóso sábàb ni pé kèfèrí la àyà yìí sọ̀kalẹ̀ lé lórí àwọn kèfèrí ni so àwọn nìkan lálẹ́ ṣe kíni lálẹ́ lólé lórí so àfàwọn lo ẹ̀mọ́mọ́ láwù wọn lo kòsóso sábàb wàláyọ̀ ọ̀rọ̀ yìí tako ma. lọ́dọ̀ alùsùnà tó jẹ́máà lọ́dọ̀ àwọn olùmọ̀ lápapọ̀ alẹ́bọ̀rọ̀ tó di ẹ̀mọ́mọ́ láwù العبرة بعموم اللفظ لا بخصوص السبب إتوما àwọn ọ̀rọ̀ بالله سبحانه وتعالى subhanahu wa ta'ala àti ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam a máa tú ní gbogbo tí lafzu ọ̀rọ̀ Ọlọ́run Ọba yẹn bá kó sínú ńlá máa fi sẹ̀rí lé lórí kìí ṣe tó bá ti torí ẹ̀sọ̀ kalẹ̀ nìkan dáàmà lò fún kò yé báyìí sìn so eléyìí báyìí ni àfa yìí ṣe àfẹ́kù mà lórí ẹ̀ eléyìí báyìí ẹ̀rí lórí ẹ̀ òun náà ni mo fẹ́ fún wa yìí aya kan bẹ nínú suratul Kahf suratul Kahf àbá aya kan bẹ aya yìí aya yìí sọ̀kalẹ̀ lórí àwọn kèfèrí ni anabi sallallahu alaihi wasallam nílẹ̀ lo aya yẹn lórí Ali ibn Abi Talib aya tó dẹ̀ sọ̀kalẹ̀ lórí àwọn kèfèrí ni nǹkan tá fàdé torí pé ayáyá àwọn kèfèrí ni àwọn kèfèrí lọ́wọ́ bá lè kílásọ kalẹ̀ fún ààlè lórí mùsùlùmí àbí àwárí wípé nǹkan tá àfà ń sọ yàtọ̀ sí ìlànà anábì sallallahu alaihi wasallam anábì náà lo ayàtọ̀ sọ̀kalẹ̀ lórí àwọn kèfèrí lé mùsùlùmí lórí kódà mùsùlùmí tó lù lé lórí ẹ̀sà nínú àwọn mùsùlùmí ni al-khalifatu ar-rabi'u min al tí wọ́n jẹ́ khalifa tó gba ipò ìdarí àṣẹ mùsùlùmí lẹ́yìn anabi sallallahu alaihi wasallam oní ni aliyu bin abi talib kò yẹ báyìí sìn so anabi sallallahu alaihi wasallam lo aya yẹn lé aliyu bin abi talib lórí kíláyà náà walaqad sarrafna fi hadha alqur'an linnasi min kulli mathal wa kana al-insanu akthar shay'in jadala aya yẹn ni aya yìí rí ọlọ́run subhanahu wa ta'ala ni a kì í fi hadha al-Qur'an nínú al-Qur'an yìí linnasi min kulli min kulli mathalin fún àwọn èèyàn àti sí àlàyé fọ́síwẹ́wẹ́ tá a fọ́ àlàyé sí wẹ́wẹ́ nínú Qur'an yìí fún àwọn èèyàn min kulli mathalin ní gbogbo àpèjúwe tàfi sàlàyé fáwọn èèyàn tí wọ́n gbàgbọ́ yé wa kana al-insanu akthara shay'in jadala ṣùgbọ́n mẹ́dé nìyàn ó jẹ́ ẹni tó pọ̀ sẹ́rí ìsánù tó wà mí báyìí áyà yìí kèfèrí lọ́lọ́wọ́ bá àdìkẹ́lá ń bá wí àbáwọn wo ni máa ń jáyọ̀ lọ́wọ́ bá níyàn ṣé mùsùlùmí kan bẹ tí so kò sí mùsùlùmí kan tí ń jẹ́ bẹ́ẹ̀ tí máa ibn kẹfìtà afáwa al-Qurtubi rahimahullahu ta'ala nínú tafsir wọn ẹ lọ al-Qurtubi ẹ rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ń bẹ wọ́n jẹ́ kó yọ wípé وكان الإنسان أكثر شيء جدلا أي جدالا ومجادلة ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n pọ̀ lẹ́ni tí wọ́n máa ń ja ayọ̀ ọlọ́run ọba níyàn tá máa ń takò ayọ̀ ọlọ́run ọba tá máa ń gbó ọlọ́run ọba lẹ́nu tá máa ń ja ọlọ́run ọba níyàn wọ́n ní wà ní mọ́rọ́dù bíi ìtàn gbà lérò pẹ̀lú ìsánù bí báyìí òun náà ni anadoro ibn al-harith ìkan náà gbóǹtarì kìkì kẹfẹ́rí ni anadoro ibn al-harith òun wọ́n gbà lérò pẹ̀lú al-insanu yìí wa mujadalatuhu wa jidaluhu fil Qur'an wa jidaluhu fil Qur'an àti bó ṣe máa ń takò al-Qur'an tó máa ń ja al-Qur'an níyàn àwọn olùmọ̀mí àwọn míì náà àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní àyà yìí sọ̀kalẹ̀ lórí Ubay ibn Khalf ìkánà àwọn ògbóǹtarìgì kèfèrí lásìkò ànábì sallallahu alaihi wasallam òní ọkùnrin náà Ubay ibn wọ́n ní lórí rẹ̀ ní àyà ìsọ̀kalẹ̀ lé lórí so yí báyìí sìn wọ́n ní òun ni ọlọ́run Allah subhanahu wa ta'ala ni ó gbà lérò pẹ̀lú nǹkan yẹn afáwa az-Zajjaj afáwa az-Zajjaj olùmọ̀gbani wọ́n ní wa kana al-insanu akthara shay'in jadalan ay al-kafiru wọ́n ní al-insanu yóò yà kèfèrí ló túmọ̀ sí akthara shay'in jadala kèfèrí jẹ́ ẹni tí ó ní ìmọ̀ jáà ọlọ́run ọba níyàn lórí àwọn àyà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wọ́n wá ní wà dalilu ala annahu arada al-kafira ẹ̀rí lórí pé kéfìrí lọ́wọ́ bá lékẹ́lá gbà lórí pẹ̀lú ìsánù ibáyì kọlùhù oná ìgbé lọ́wọ́ bá tó sọ pé wa yujadilu alladhina kafaru bil batil àwọn tí wọ́n jẹ́ kéfìrí wọn a so ó clear yìí pé áyà yìí ni àbẹ́ẹ̀kọ́ ni gbogbo àwọn ẹ̀rí tí mo mú wáyé láti fi rinlẹ̀ pé àyà yìí àyà tọ́lọ̀ bá dékìlá sọ̀kalẹ̀ lórí àwọn kèfèrí ni abẹ́ẹ̀kọ́ ni níwà tó fún ní hadithu kan hadithu yìí àfáwà Anas ibn Malik radiyallahu anhu ló gbà wá nabi sallallahu alaihi wasallam àbá hadithu sahihu Muslim kò yẹ báyìí sí ni anabi sallallahu alaihi wasallam fi tú àyà yẹn sallallahu alaihi wasallam fi hadithu yìí tú àyà yẹn wípé àyà yìí rèé kèfèrí lọ́lọ́run bá lórí àyà tàbá lọ wo hadith yẹn tí ó jẹ́ kó yíwa wípé àjẹ́ pé àyà yìí àyà tọ́nà bá lè kíláàsì ọ̀kalẹ̀ lórí àwọn kèfèrí ní kéésà àwọn mùsùlùmí lọ́nà bá lè kíláàsì lé lórí tó ń ti bẹ́ẹ̀ ànábì wá lò lórí àlì tí màá padà mẹ́rin wá lórí insha Allah karim kí ni nǹkan náà Anas bin Malik sọ pé annabiyya sallallahu alaihi wasallam qala ànábì sọ pé yukta bi rajuli yawm al-qiyamah wọ́n mú ọkùnrin kan wá lọ́jọ́ gbé inú àwọn kèfèrí wọ́n mú ẹnìkan wá nínú wọn lọ́jọ́ gbẹ̀rẹ̀ àkíyàmà fayaqulu Allahu lahu ọlọ́ọ̀bọ̀ máa sọ fún wípé ma sana'aka fima awsatu ilayk kí ló ṣe pẹ̀lú nǹkan tí mo fi ránṣẹ́ sí ọ báwo ló ṣe lò irú àwọn olọ́kọ sí nǹkan tí mo fi ránṣẹ́ sí ọ gbà tó wà lé ayé fayaqulu yọ máa sọ rẹ gbọ́ ni mo pè wọ́n lódodo ní mo sì ṣiṣẹ́ pẹ̀lú tíra rẹ̀ tó fi ránṣẹ́ ni gbogbo àwọn kan tó fi ránṣẹ́ sí mi náà rí gbogbo ẹ̀ mo nígbàgbọ́ sí ni mo tẹ̀lé fàyàkúlùlọ́hù láhù ọlọ́ọ̀bọ́ máa sọ fún pé hādhihi ṣaḥīfatuka laysa fīhā min dhālika ìwéṣẹ́ rẹ̀ rí tán kọ́ọ̀lẹ̀ ńgbà ìrẹ́ lọ́wọ́ bá mi inni la aqbalu ma fi hadhihi as-sayfa èmi ò ní gbá tó wà ní òwe yóò tèmi kọ́ àìmí kọ́ mo ṣe gbogbo tákọ̀ àláyé kí ní ṣe òjò mọ́ ìjà ọlọ́wọ́ bá níyàn ànábì ń fi hadith tú àyà yẹn pé ìjà ọlọ́wọ́ bá níyàn ló sọ pé ọlọ́run ya Rabb inni la aqbalu ma tọ́tako yẹn hábìhì malaikatul hafazatu yashhaduna alik da àwọn malaika rí tí wọ́n sọ ẹ tí kan wá jẹ́rìí lọ lórí kí ló ṣe káwọn náà ká gbọ́ lẹ́nu wọn fayaqul yóò sọ pé wala aqbaluhum ya rabb èmi ò lè gba àwọn malaika náà wọ lọ́hùn ìyìn lè gbà wọ́n o àyẹ̀yìn tí ẹ lè kan máa jẹ́rì lórí mi nígbàtí ìrí wọn wọ́n sí lẹ́gbà tí sí àwọn kìíní ìnà wọ́n sí lèmi nìkan náà lèmi ṣe àrọ́ o kan máa jẹ́rì lórí mi èmi ò lè gbà o torí tèmi kọ́ wọ́n máa sọ òye jẹ́ tẹ̀lú mi ìdè torí mi ò rí wọn nígbàtí mi wà lé ayé sẹ́yìn pé àṣì rí wọn tó tọ́ ṣùgbọ́n àwa gbà wa ní mùsùlùmí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ gbà pọ́n wà fayakúrò lọ́wọ́ tààlà ọlọ́bà ní kí ma sọ fún pé ọkẹ̀ ọ̀dá o tún gba ti màláíkà náà ọgbà tàwọn màláíkà náà agbétíra rẹ̀ hàn ìwéṣẹ́ rẹ̀ oníwọ̀kọ́ ní ti ẹ̀kọ́ agbéníkà màláíkà wá jẹ́rìí rẹ̀ ká jẹ́rìí rẹ̀ lórí oníwọ̀ mọ̀wọ́rí oníwọ̀n sí bẹ́ngbà tó ń ṣe tó ń ṣe ok ọ̀dà hadha lawhul mahfuz pátákó tí a ti sọ tá ń kọ sí rí umul ní gbé wá fàkọ́ọ̀lù kèfèrè bá tún sọ fọ́lọ́wà pé yá rọ́b eré ọlọ́run alam tu jir ni mina zul tí kèrè pé wọ́n ti dáàbòbò mi kún bí àbòsí ni àìmí ò lè gba àbòsí o kọ́ọ̀lá balà ọlọ́run ní bẹ́ẹ̀ ni mo ti sọ pé ọgbọ́dọ̀ sàbòsí mo ti dáàbòbò èmi ò lè gba gbogbo tó ń sọ àti tàwọn màláìkà ni èmi ò lè gbá tíra tó ní ìwé mi ni èmi ò gbà yín pé tèmi ni sórí àdáhùn màfún èmi ọ̀nà bàtà so ìyìn sì ní sàbòsí tí wọn náà sì ti gbà bẹ́ẹ̀ tó sì ti sọ mi kò mi àbòsí ó sì ti mà pé ìyìn lè rábòsí sí ìyìn lè gba kẹ́nì kankan jẹ́rìí lé mi lójú ara mi lọ èmi lórí ọlọ́run ẹ máa lọ fàyàkúrò lọ́wọ́ tàn àìlà ọlọ́run wa ni sẹ́yìn lọ fẹ́ tí n tọ́ fẹ́ nìyẹn al'an nab'athu alayka shahidan min nafsik nísìnyí báyìí a wà gbé ẹlẹ́rìí dìde dé a gbé ẹlẹ́rìí dìde látara rẹ̀ gángan ìwọ gángan lọ́mọ jẹ́rìí lera ẹ̀ lórí báyìí fàtàfàkàrù man dha alladhi yashhadu alayhi min nafsihi yóò mọ̀ wá wò pé ẹ̀ níwà wo tí ó jẹ́rìí lera mi lórí nínú ara mi báyìí nítorí rẹ̀ bá fẹ́ burú nínú ẹ̀yà ara mi <laughs> tí ó wà jẹ́rìí lé mi lórí báyàjọ wọ náà kọ́ ọya òun ti òkú òun ti rọ́nà àbáyọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala wá di ẹnu rẹ̀ pa thumma tantiqu jawarihuhu àwọn ara rẹ̀ wà bẹ̀rẹ̀ sí máa sọ bí shirk pé àṣẹbọ báyìí lọ́jọ́ báyìí lásìkò báyìí àṣẹ nǹkan báyìí kúfùrù báyìí lásìkò wọn máa bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ thumma yukhalla baynahu wa bayna al-kalam wọ́n fi wọ́n lẹ̀ kọ́ máa sọ̀rọ̀ fayadkhulu an-nar yóò padà wọ́ná yóò padà wọ́ná látara iṣẹ́ burúkú tí ó ṣe yìí kọ́lọ̀bà kó sọ́wà kúrò bẹ̀ yóò padà di ọmọ náà so anabi sallallahu alaihi wasallam ní nǹkan inú ṣẹlẹ̀ sí so tọ́bọ̀ wá wọná wa inna ba'dahu la yal'anu ba'dan wa inna ba'dahu la yal'anu ba'dan apá kan ara rẹ̀ ọmọ wá sépìlẹ̀ apá kejì bí dá fún yìí ni eré yìí fẹ́ burú ni kò ní dá fẹ́yìn tẹ́ ń jẹ́ ìwé lórí yìí yaqulu li a'da'ihi yóò máa sọ fún ara rẹ̀ pé láàrínàkúnnà lọ ọlọ́run kò ní dákún gbogbo yìí èyí tẹ́jẹ́ rí gẹ́mi lórí lẹ́yìn ara tó kù yìí fàánkúnnà kún tukù náà bèlú síbẹ̀yìn náà ni mo ń dìfẹ́ dìkẹ́ ń bá wọná èyí tó wọ́n jẹ́ rí mi lórí yóò máa sọ fún ara rẹ̀ bẹ́ẹ̀ fatakulu àgọ́ òhù àwọn ẹ̀yà ara iná máa sọ fún pé láàrínàkà lọ kò ní dákún wọná ọlọ́run ní yóò yíyọ tí wọ́n rò pé ọlọ́ba ní pé lọ́fọ̀rọ̀ ni ọlọ́run ò lè fọ̀rọ̀ náà wọ́n wá gbéra wọn sí pé fadhalika qawluhu ta'ala anábì ní òun ni gbólóhùn ọlọ́ba tó sọ pé wa kana al-insanu akthara shay'in jadala ẹ wo ọmọ èèyàn sí ń jọ náà bá níyàn wọ́n fún níwèé tí wọ́n fún níwèé rẹ̀ tí wọ́n kọ́sẹ̀ rẹ̀ sí ọjà níyàn wọ́n ní kápá àwọn màláìkà wá ọlọ́run bá lọ subhanahu wa ta'ala ń sọ so yé eléyìí báyìí sẹ́rí pé pẹ̀lú ẹ̀rí ìbáyìí sí ó ti clear wípé àyà yìí àyà ta ni o àyà kèfèrí so yẹ kí ànẹ́bì wá lo àyà tí ó yí ànẹ́bì náà páyà ni lórí àgbọ́yé àfáà yìí tó sọ̀rọ̀ tán so yẹ kánẹ́bì lo àyà yìí lórí àlì tó bá jẹ́ sí pé àgbọ́yé àfáà correct ẹ wá sahihu muslim ẹ wà rí pé ànẹ́bì lo àyà kèfèrí lórí àlì ibn sahih muslim nìkan kọ́ kódà musannaf abdurrazzaq as-san'ani musannaf abdurrazzaq as-san'ani ẹlẹ́wọ́ bẹ̀ ẹlẹ́wọ́ nu musnad imam ahmed ẹ bá hadith mọ̀fẹ́ kàrí ẹ bá ń bẹ̀ níbi tí anabi sallallahu alaihi wasallam ti lo ọ̀rọ̀ yẹn lórí aliyu bin abi talib afọwà muslim gbà wálá tọ̀dọ̀ aliyu bin abi talib anna nabiyya sallallahu alaihi wasallam taraqahu wa fatimata faqala aliyu bin abi talib ní ní òwú ọjọ́ kan anabi wa ó wá sàbẹ̀wò òun àti Fátímà tọ̀rọ̀kọ̀ òun yẹn ni pé yọ sáwọn lóru lọ́jọ́ kan ànábì wá bẹ̀ wọn lóru lọ́jọ́ kan fakọ́ọ̀lù ànábì wá bá wọn tí wọ́n sùn ànábì ní Allah tusallu ẹ̀ ní kí òun ni ẹ̀ ní dìde kẹ́ ẹ̀ ni ẹ̀ ẹ̀ wà sallallahu alaihi wasallam ọmọ tó ń lọ́kọ tán ọmọ tó ń dàgbà tán ànábì ò tó fílẹ̀ lórí tarbiyya kárí inna lillahi wa inna ilayhi raji'un a ah, ànábì wallahi olùkọ́ dáadáa ànábì sallallahu alaihi wasallam tó ti pọ́ mọ́ sí dàgbà wọ́n di gidigba átùmọ̀ mújútẹ́sì wọn náà délé ọkọ náà délé ìyàwó náà Allahu akbar anábi ni allah tusallun ẹ ní kírun ni faqultu ya rasulallah aliyu bin abi talib wa ni wọ́n sọ pé ilé òjísẹ́ ọlọ́run ba inna anfusana biyadillah fa idha sha'a an yab'athana ba'athana àwọn akọ́lá ní kápá lórí ẹ̀mí ara wa ọlọ́run ni ọwọ́ ọlọ́run lẹ́mí wá wà ọlọ́run awakọ́lá ní kápá lórí ẹ̀mí ara wa ọlọ́run ló ní nígbàtà àti jí wọn lọ hmm. ní ò jíwa bọ́lọ̀ máa fẹ́ jí kọ bá jíwa alì ní fàṣọ́rọ̀ Rasulullahi sallallahu alaihi wasallam mo wí gbọ́rọ̀ yìí tán báyìí anábì pẹ̀yìn dà straight ni anábì pẹ̀yìn dà ní sallallahu alaihi wasallam hina qultu lahu dhalik ìgbà tí mo wí gbọ́rọ̀ yìí tán báyìí yẹ́gbìnbò fàkìlàwò tó ń gbá ìta rẹ̀ alẹ́bí gbá ìta rẹ̀ pé ha ọ̀rọ̀ burúkú rí wàyàkó alẹ́bí wa káàrẹ̀ rí pé wàkánà ìsánú àtàrọ̀ ṣe yín jàdàlà alẹ́bí wa káàyà yẹn ó wà fi sẹ̀rí lórí tani lórí àìlíyù ní àbítọ́lì ayà yẹn kí ni mo pè orí tani mo ló ti sọ̀kalẹ̀ kèfèrí ayà alẹ́bí wa lórí tani lórí àlì tó jẹ́ kọ̀lífẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn kùdàfà rọ̀ṣìdù àgbà mùsùlùmí ànábì wa lò àbá tóhun sí sọ̀rọ̀ tán sí tàbí ọ̀rọ̀ rẹ̀ ó lèyìn ò lè ṣe kíni èlè lo áyà kèfèrí lórí kíni ẹwù ma rẹ̀ sí takota nẹ́bí sallallahu alaihi wasallam ẹwù bí pẹ̀pẹ̀ rẹ̀ sí sallallahu alaihi wasallam ẹ̀dàkùn jẹ́ sọ́ra jẹ́máà kẹnu èèyàn dùn kọlu túmọ̀ sí pé ń wí nǹkan tó dáa ẹ̀rí mi gbọ́ yìí kẹnu èèyàn dùn nkọ́ wẹjá sọ́ra o níwọ̀n tó máa rò pé bọ́yá ẹ̀ àwọ̀ tó rò pé nílàákàyè pé tí ọba ń gbọ́ ọmọ bó ṣe máa jọ torí ọlọ́run bá sí wọ́n lè fura pé ọ̀rọ̀ tẹ́ni sọ ìtako ìpìnlẹ̀ nínú Islam tó báyìí ìtànàbí ṣe ló tako yẹn ni ìyẹn lórí wípé al-ibratu bi umumi la bi khususi sabab tí mo kó tilẹ̀ kan ẹ̀rí nìyẹn pé quran ìyẹn tí gbogbo al-Qur'an bá túmọ̀ sí kìí ṣe pé in tó bá sọ̀kalẹ̀ lórí nìkan la máa ń lò lé lórí pé ayayaya kèfèrí ni kèfèrí nìkan la gbọ́rọ̀ lé lórí kò sí díbi kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ ìsọkúsọ ni kò yíba ní sìn kọlọ̀bà kọlọ̀ àwọn kòsà so eléyìí jẹ́ nǹkan lákọ̀ọ́kọ́ tí ma mú wá lẹ́rìn kẹba mẹ́kẹta fàyè sọ ọ̀dá mo ti mú àyà Kùránì wá àbí mo ti mú hadith Ànábì sallallahu alaihi wasallam àbí mo ní mo tún mo promise nìyẹn ẹ jẹ́ ká tafsiru àmì ìkálọ́wọ́ àyà kan tó wà nínú suratul ahqaf suratul ahqaf àyà 20 kálọ́wọ́ àyà yẹn káwọ́ bí wọ́n ṣe lo àyà lórí Jabir ibn Abdillah kálọ́wọ́ bó ṣe lo àyà yìí lọ́wọ́ bá lékẹ́lá sọ ọlọ́run ni wa yawma yu'radu alladhina kafaru 'ala فاليوم تجزون عذاب الهون بما كنتم فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تسقون آية يعني áyà yìí rí àwọn kèfèrí lọ́wọ́ bàdìkẹ́ lọ́n bá wíbẹ̀ ọlọ́wọ́ bá ní tó bá jí ògbèrà kìyàmà á dájú àwọn kèfèrí á máa kó wọn lọ sínú náà ọlọ́wọ́ náà wọ́n sọ fún pé adhabtum tayyibatikum fi hayatikum ad-dunya gbogbo dáadáa yìí lẹ́ti jẹtán lé ayé wàstàmtàìtùn bí ha ẹ ti gbádùn pẹ̀lú gbogbo àwọn dáadáa tẹ́ ṣe nílé ayé ẹ ti jàǹfààní rẹ̀ ẹ̀yẹ sọmọlẹ́bí pọ̀ ní ẹ ti fi gbádùn lé ayé nítorí pé ẹ̀yin ṣe ìgbéraga lórí ilẹ̀ láì ṣe pẹ̀lú òdodo wà bí ma kó tó ń tẹ̀sọ́kù àti pẹ́ ṣe kèfèrí tí sùn mẹ́yàn kó fúrù ní ẹn ṣe pòkí ẹ ṣe kèfèrí àyà wo ni jama àyà kèfèrí nígbà tí Umar ibn Khattab tí ọwá tafsiru kí ló pé wo tafsirul Baghawi ẹ lọ tafsiru ẹ̀ lórí àyà yìí wọ́n mú ọ̀rọ̀ Jabir jabir bin abdullah sọ pé ra'a umar ibn al-khattab lahman mu'allaqan fi yadi umar ibn al-khattab rí ẹran kan ní ọwọ́ mi ẹran orí lọ́wọ́ mi ẹran tí wọ́n ti pa námà sí námà náà náà pẹ̀lú tàbí pa kí sí ẹran mẹ́ẹ̀ tí ń dùn mẹ́ẹ̀ o ẹran tàbí pa námà mọ́lẹ̀ orí kóòtù ọlọ́run sọ fún ma pé ishtahitu lahman fashtaraitu ẹran wù mí jẹ ní mọ́lọ́jà ní mọ́lọ́rẹ́ náà láti ẹran wù mí jẹ bá lọ́jà mọ́lọ́rẹ́ náà faqala Umar Umar sọ pé awa kullama ishtahayta shay'an ya Jabir ishtaraita gbogbo àti nǹkan bá ti ń wù ọ jẹ náà lọ́ọ́ lọ́jà tọ́lọ́ máa ráàbí adhatum tayyibatikum fi hayatikum dunya ẹ ti jẹ gbogbo dáadáa ìgbìyànjú yìí tẹ́ ṣe ẹ ti jẹ tẹ́lẹ̀ ayé sọ bẹ̀rù pé kọ́ má jẹ́ sí pé wọ́n náà ń jẹ gbogbo gbìyànjú rẹ̀ tó ti ṣe fẹ́sìn ọlọ́run ba nígbà táwọn ìbẹ̀ láyé wo jihad gbogbo gbìyànjú kọ́ má jẹ́ pé olùfín jẹ gbẹdẹmú kẹ́lẹ́ ayé tó ní lọ́dí bá ń kankan mọ́lẹ́jọ́ gbẹdẹ fìyàmà ayà wọn ni wọ́n máa gbúrò lè jábìrì lórí ìjọba ayà kẹfẹ́ yìí nítorí pé àlẹ́ ẹ̀kọ́ ti di ọ̀rọ̀ mú mi lábí lábí kò tún sì sára ṣe bá ìsìn kò án rèrè kìí ti sábà tí tó sọ̀kalẹ̀ fún nìkan la máa ń lò fún àmóhùn láti fi ṣe wà sí fún ẹni tí òun náà ìṣesí ilẹ̀ náà bá jọrú nǹkan yẹn ó ní alábìnrin ọ̀tọ́bù fi lo ayà lórí jábìnrin àbílà ẹwà já padà sí ìjọba àtàfà lò èyí fún àmì parí ẹnu ẹ jẹ́ ká padà sí ibi ayà àtàfà lò ẹ̀ táàfà ní kò ṣe lò lórí mùsùlùmí ẹ̀tí ọ̀nà táwọn ní sí torí pé ayà yẹn ayà kí ni o àyà kèfèrí ni tọ́lọ̀bà ní jẹ́ sọ̀kà ẹ̀kọ́ pósìbù ká lórí mùsùlùmí sáwọn àfá àmọ́ wá ń lò lórí mùsùlùmí àdúgbò èlò ẹ jẹ́ ká padà sínú tafsiru àfáwà al-Imam al-Qurtubi ká lọ wo ìgbà tí wọ́n ń sàlàyé àyà yìí torí èmi ah, la fẹ́ làkún dìbò àwọn wàhálà táwọn alimamu al-Qurtubi rahimahullahu ta'ala ìbátan sàlàyé àyà yìí nínú tafsirun wọn wọ́n wá dé ní qawluhu ta'ala gbogbo ọlọ́wọ́ bá tó sọ pé fala taq'udu ma'ahu wọ́n ti bẹ̀rẹ̀ láti di walaqad nazzala alaykum fil kitab an idha sami'tum waqad nazzala waqad nazzala alaykum fil kitab jari waqad nazzala alaykum fil kitab musika alẹ́kan yẹn so wọ́n á tún dé di qawluhu ta'ala gbogbo ọlọ́wọ́ bá tó sọ pé fala taq'udu ma'ahu ó gbọ́dọ̀ jòkó pẹ̀lú àwọn tí wọ́n ṣe lóṣe sí yìí hatta yakhudu fi hadithin ghairi tí ó fi kó sínú ọ̀rọ̀ mi tó yàtọ̀ fọ́rọ̀ tó ń sọ yẹn ai ghairi kufri ẹni pé ọ̀rọ̀ tó yàtọ̀ fọ́rọ̀ kufru innakum idha mithluhum torí pé ẹ̀yin náà di ara wọn wọ́n ní fadalla bi hadha wọ́n ní pẹ̀lú gbólóhùn tá dé ibi tá dé nínú ọ̀rọ̀ ọlọ́run báyìí ó wá ń tọ́ka sí pé ó ń tọ́ka lórí ala wujubi ijtinabi ashabi ma'asi pé ọjọ́ rẹ̀ ká dínà sí àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ẹlẹ́sẹ̀ tí wọ́n ní àyà yìí jẹ́ dẹ̀lílù fún wọ́n ní fàdálàbì hàdà àyà yìí wá ń tọ́ka pẹ̀lú nǹkan tààkà yìí aláwùjúbi ìṣìlábi ashabi ma'asi lórí ìjọ́ràn yẹn ká jìnà sí àwọn ẹlẹ́sẹ̀ sí kèfèrí lélẹ̀ àyà wọn wọ́n tú jàmá kan ní òfin tán ní òní dẹ̀lílù ká jìnà sáwọn ẹlẹ́sẹ̀ àyà kèfèrí níta nílò ìdá zọ́hàrọ̀ mi hù múnkàrù tí múnkàrù tí aburú bá ti ń ṣe látọ̀dọ̀ wọn ọ̀ràn yẹn ni ká jìnà sí wọn lè anna man lam yajtanibuhu lè anna man lam yajtanibuhu faqad radiya fi'lahu torí gbogbo ẹnikẹ́ni tí ò bá ti lè jìnà sí wọn ó ti yọnu sí nǹkan ṣe nù gbogbo ẹnikẹ́ni tí ò bá ti jìnà sí wọn ó ṣe kí ni o ó yọnu sí wọn ẹ máa wo wà rí bọ́ bil kufri kufurun kásì yọnu kufuru kufuru lòun náà ẹ̀sẹ̀ ní sábà yín sí qala Allahu azza wa jalla ọlọ́ọ̀bà àdékẹ́lá ọba tí ó gbangban ọba àbí sọ ẹ̀yin náà ti dára wọn nìyẹn ìyẹn ni dẹ̀lílù pé àríbọ̀ bil kufri kufrun fakullu man jalasa fi majlisi ma'siyatin alimamu Qurtubi ní gbogbo ẹni bẹ́ẹ̀ tó bá jókòó sí ibi tí wọ́n ti ń ibi tí ń sẹ lọ́wọ́ bá ní jókòó ẹsẹ̀ wa lam yunkir alayhi yakunu ma'ahum fil wizri sawa tí ò wá takò wọn òun náà ti di gẹ́gẹ́ bí wọn ó ti di bákan náà ẹ̀sìn ìrìnsá máa ń sìn tá àbá fi lè takò wọn tí ìbá jókòó ìdájọ́ kan náà lójọ fún yín ẹ máa wo Umar ibn Abdul Aziz lo nǹkan tá à ń sọ yìí o máa padà mú wá ń sí láìpẹ́ ìwà Imam Qurtubi náà mú wá biha ó jẹ́tọ̀ fún ẹni báyìí kó takò wọn nígbà tá a bá fa in lam yaqdir ala an-naqiri alayhim tí ò bí ó rí pé àwọn ilé ìwọ̀n lè takò wọn o fàyánbàrí an yà kú ma'áìlú ọ̀tọ̀ fún kú dìde kú láàrin wọn eh, hatta láyà kú na min ahli hadhihi àyà kóhun náà máa kó sínú àwọn tí àyà yìí bá rú waqad an Umar ibn Abdulaziz radiyallahu anhu ibn Abdulaziz kọ́nà kọba Umar ibn Abdul Aziz wọ́n gbẹ̀gbà ọ̀rọ̀ kan lọ́dọ̀ rẹ̀ nígbà tó fi ń jẹ́ aláṣẹ mùsùlùmí annahu akhadha qauman yashrabuna al-khamra pé ó gbá àwọn èèyàn kan mọ́tán mutí lásìkò rẹ̀ ó kó àwọn èèyàn kan tán mutí faqila lahu an ahadi al-hadirin wọ́n wá sọ fún Umar ibn Abdul Aziz nínú àwọn tó kó pé wọ́n wá ń sọ nípa ìkan nínú àwọn tó kó yẹn nílé ọtí wọ́n wá ń sọ fún nípa rẹ̀ pé innahu sa'imun eléyìí ọba ọmọ tí ó ọkà jòkó pẹ̀lú wọn ní gbà rẹ̀ gan pàápàá bí tí òun ti dé kódà yí ń gbàwẹ̀ gan pàápàá fahamala alayhi adaba Umar bin Abdul Aziz ni yóò jẹ ìyà papọ̀ pẹ̀lú wọn ni ìdájọ́ kan náà lágbé fún wọn kò sí ìgbàjọ́ kèmí sí pọ́sàbà láàrin wọn kìí ṣe pé ń takò wọn ni ó ti dáràn Umar bin Abdul Aziz wá gbé ìdájọ́ lé lórí papọ̀ wàkọ́rọ̀ hadhihi al-aya kílẹ̀ rí sí Umar bin Abdul Aziz ìbára lé níjọ́yìn òun náà ni àyà yìí pé innakum idhan ọwà lọ àyà lé mùsùlùmí lórí kódà sí ń gbáwẹ̀ nítorí pé ó jókòó ti àwọn wo kìí ṣe pé ó jókòó tàwọn kẹfẹ́ rífà ó jókòó tàwọn kí n ta sí kíni tí ń mutí ẹ̀yìn òun la máa ń bá yín sọ pé tó bá ti lè jókòó ti àwọn èèyàn kan nínú àwọn aláburú tọ́jọ́ ń ṣe papọ̀ tọ́jọ́ ń ṣe dáwà ìdájọ́ kan náà ni wọ́n bá múra bìlásìsì nígbà tó gbá ẹni tí ń gbàwẹ̀ mú láàrin àwọn tí ń mutí kí ló ṣe kíni ó gbèdàjọ́ lé e. baynana wa baynakum kutubu salaf baynana wa baynakum aqawilu salaf ṣẹjọ́ ní sáàmáyé sí ọ̀rọ̀ yìí ṣe pé kákan dùn lẹ́nu kákan ma. dùn kákan mọ́ ẹtí ọ̀nà sáàyì ọ̀rọ̀ ìtànpè ní ìmọ̀ qala Allahu qala Rasulu qala Sahaba ìtànpè ní ìmọ̀ nìyẹn títí kí mo mọ̀ gbé ni bẹ́yàn bá dára wọn tí ò bá lò sí ibi tó lọ màlìkà fẹ́ ká lò sí ẹwù nǹkan tí Umar bin Abdul Aziz ṣe ó wá inna ridọ̀ bil màsíyàtì màsíyàtùn inna ridọ̀ bil màsíyàtì káyọnú sí ẹsẹ̀ ẹsẹ̀ lòun náà wàlẹ̀ hádà yóò áàkọ̀dù fáìlú wà rọ́bí bí òkúbàtì màásì nítorí ẹ̀lẹ́bí jẹ́ sí pé a gba ẹni tó ń ṣiṣẹ́ mú àtẹni tí ń yọnú sí pẹ̀lú ìyà àwọn ẹ̀ṣẹ̀ yẹn so bá ṣe bá ṣe bá wọn lò nìyẹn so ilé ìbáyìí ní kí o òun nìkan alimamu kutubi mu wa imamu kutubi wa mú orin kan wá lẹ́yìn rẹ̀ pé fakulu qarinin bil muqarani yaqtadi gbogbo ẹni tó bá gbogbo ọ̀rẹ́ pátápátá ẹni tí bá ń bá rìn ní máa ń kọ́sì tó ìdájọ́ ẹ̀ láfún ara wọn imamu alimamu kutubi wa tẹ̀síwájú wọ́n ní wa kọ̀tàkọ̀ dama bí tí mo wá ń lọ nìyẹn wọ́n ló ọ̀rọ̀ ti ṣáájú lórí eléyìí wa idha thabata tajannubu ashabil ma'asi tó bá ti wá rìnlẹ̀ pẹ̀lú àwọn ìdíta kọ́wà pé nínú ẹ̀sìn wọn lọ́wà tó bá rìnlẹ̀ bẹ́ẹ̀ pé ká jìnà sí àwọn ẹlẹ́ṣẹ̀ nínú kàtọ́jọ́ rẹ̀ wọn fún wa ni kàmá bayyana ẹgẹ́ báyìí sàlàyé fatajibu fatajannubu alil bidai wal ahwa aula fatajannubu alil bidai wal ahwa aula a jẹ́ pé ká jìnà sáwọn oníbídíà àwọn onífẹ̀múlọ́tọ́ jùlọ nítorí pé àwọn tó burú jù táyé lọ ẹlẹ́ṣẹ̀ ẹ̀wú ẹ̀rí ẹ̀wú àwọn afáà tí ìmọ̀ ń bẹ ní ara wọn tí orí wọn pé ẹ̀tí ọ̀nà mọ́sí ilé náà ń pè ní àtẹ̀bíhù bil adna alàlàálà àtẹ̀bíhù bil adna alàlàálà kásọ̀ dájọ́ ká fún àwọn èèyàn lára ewu tí ń bẹ́ndì nǹkan kékeré kán lè gbọ́gbọ́ ní ibi tí ní láòsì lágbára tó àìmọ́mùkùn tó bí wọ́n fún wá lára ewu tí ń bẹ́ndì ká máa jòkó ti àwọn ẹlẹ́ṣẹ̀ ká máa jìnà sí wọn ká lè gbàgbọ́ yé أهل البدع والأهواء أولى وقال الكلبي من الكلبي وصيب قوله تعالى gbónú ọlọ́run bá tí wọ́n tí wọ́n sọ wípé fàlátàkọ̀ ìlú máa hùn ẹgbẹ̀rẹ̀ jùkú pẹ̀lú wọn hátà ìkúdù fi hadith ìrìnrìn pé tí tún fìbọ́ sínú ọ̀rọ̀ mi pé nọ́síkọ̀ ìkọlì ta'ala wọ́n ti parẹ́ pẹ̀lú gbónú ọlọ́run bá sọ pé wà máa alẹ́lẹ́rin ẹ̀tẹ̀kúnà min hisabihi min shay pé kò sí lórí àwọn tí wọ́n bá páyọ̀ ọlọ́run bá ìṣirò àwọn tí wọ́n ń sẹ̀yìn tí wọ́n wà pẹ̀lú wọn yìí pé kò sí lórí wàkọ́lá ammatul mufassirin ṣùgbọ́n ọ̀rọ̀ tí kálbí sọ ọ̀rọ̀ tí ó wọlé ni ammatul mufassirin ọgọ́rọ̀ nínú àwọn mufassirun tó yẹ pé àwọn gẹ́gẹ́ lẹ́yìn kálbí nìkan tó sọ̀rọ̀ yìí ammatul mufassirin tó sọ ni pé hiya muhkama aya yìí wọn ti parẹ́ aya yìí rìn yẹ dáadáa ẹ́n so ọmọkí fún àdọ̀háàkì ọmọkí àwọn sọ̀hábà ni ìkanú àwọn àgbà olùmọ̀ nípa Kùránì ni nípa tẹ̀sírù Kùránì ni kí ni dọ̀háàkì sọ nípa ayà ìkọ́l dọ̀háàkì sọ pé dákọ́lá fi hadhihi ayà ẹ máa wo nǹkan tí àfàtọ̀ ń tú àfàtọ̀ sọ pé àlè lo ayà yìí fún àwọn mùsùlùmí tó yára kèfèrí ni ẹ jẹ́ ká wo dọ̀háàkì ọmọ kí wọn sọ̀hábà ẹ jẹ́ ká wo mo ti tí wọn bá náà wa bí orúfẹ́ mú títí tábì iná àwọn abáyà bí báwa ṣe mọ́ ń tó mànú ẹwù nǹkan tó hàt bó ṣe tú ayá yìí ó ní dakhala fi hadhihi al-aya dakhala fi hadhihi al-ayati kullu muhdithin fi ddin mubtadi'un ila yawm al-qiyamah ó kó sínú ayá yìí á lo ayá gbogbo ní dídíà títí dọjọ́ gbéra kìyàmà gbogbo ní bídà tí bá ń wá títí dọjọ́ gbéra kìyàmà ló kó sínú ayá yìí láyà yìí jẹ́ ẹ̀rí lórí fún àbẹ́ẹ̀kọ́ nǹkan tí dọ̀háàkì sọ nìyẹn nípa àyà yìí ẹ wá wo nǹkan tí àfà tó ń sọ ó ní ẹni tó lo àyà yẹn lórí àwọn oníbídíà ó ní kò lè lórí àwọn oníbídíà torí mùsùlùmí ni wọ́n àríbẹ̀kọ́ ni tó a sì gbọ́dọ̀ lo àyà kèfì lórí mùsùlùmí kò pọ́síbù lọ́dọ̀ ti ẹni ti pọ́síbù torí nínú mọ alkitab àti sunna bí fáàmì sálàfì umma táwa ń gbé bọ̀ táwa ń tẹ̀lé o tá ń bá bọ̀ pọ́síbù dáadáa so ẹ̀dá kùnfìrí náà ọba ẹja sọ́ra kùnfìrí àwọn sọkúsọ yìí wallahi alazim so ìdí nìyí mo sọ wípé ìdí mo kàn fẹ́ treat lásìkò yìí lásán o ní ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yìí pẹ̀lú ilé mo ṣe parí eléyìí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́sọ̀ fún àtàlá kójí kó sàǹfààní fún gbogbo ẹ̀yin olùgbọ́ mi lápapọ̀ àtèmi tí mo sọ náà àti àfá yìí náà tọ́lọ́ba ní kọ́rọ̀ ìdọ́dọ̀ èyí bá nísìn ọlọ́ba lọ́sọ̀ fún àtàlá kó dáhùn kó jẹ́ kí àfá kó jẹ́ kán lè gbọ́rọ̀ yìí kó sì jẹ́ kí ọ̀rọ̀ ilé ìsìn ọlọ́nfààní ọlọ́mọ jẹ́ kí àfá yìí kí gbéraga àti gírímọ́gá yìí gbé láti mọ́ gbọ́rọ̀ yìí torí kí mo pé tàfá yìí bá gbọ́rọ̀ yìí inshallah kẹrin yóò ṣe àfá ní àǹfààní èyí bá nísìn so eléyìí báyìí ó jẹ́ ìkan nínú wọ burúkú ìwọ apanirun tí àfáà pò mọ́ oyin ọ̀rọ̀ fún wa nínú ọ̀rọ̀ tí mo pèsè tí kò wá so inshallah kerim ibi náà ni màá dúró sí báyìí torí kí mi inshallah màá tún wá mú ọ̀rọ̀ míì again nínú ọ̀rọ̀ yẹn náà màá tún gbìyànjú màá tún ṣàlàyé títí màá fi ṣàlàyé ọ̀rọ̀ in tí ó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú nínú lecture ọjọ́ sunday yẹn pọ̀ gan-an pẹ̀lú ògbọ́n bá ń gbìyànjú àti ṣàlàyé gbogbo ẹ̀ kọ́nà bá lọ́sùn hàn tàbí fún wa ní okun àtagbára pẹ̀lú ẹ̀rí so kọ́nà bá lọ́sùn hàn tàbí fún sànà àwọn nǹkan yìí àwọn nǹkan tó ń bá yẹn nínú ni tó pé àwọn tí ń sọ̀rọ̀ yìí wọn rí báyìí lánàá àdánwò ló dé bá wọn lónìí ìfẹ́ ló ló borí wọn ìfẹ́ aláàsọ̀bíyà tó wà tààsùb ẹlẹ́yàmẹ̀yà àfáà wa ni nǹkan àwọn olórí wa àwọn èèyàn wa ní àwọn ẹgbẹ́ wa ní àwọn kìnnìkan ní in tó kó bá àfa yìí ni ẹ̀ tó fi di pé ó ń sọ àwọn nǹkan tí ó ń sọ yìí abẹ́rẹ́ bàbá subhanahu wa ta'ala kó dàkún kí ó àkóṣàánú gbogbo mùsùlùmí lápapọ̀ alhamdulillahi alhamdulillahi alladhi afana mimma ibtalahum bihi wa faddalana ala kathirin mimma khalaqa tafdila àdúgbò fún ọlọ́ọ̀bá ní ọlọ́ọ̀bá tó sì gbọ́lá fún wa lórí gbogbo tó dá ní ìgbọ́lá burú tóbi Ah, ọlọ́run àdáhùn tó fi kàn wọ́n dákun mọ́ sábà wa mú kúrò lára wọn o ọlọ́run mọ́ wàá dá padà sára tiwa láíláí ọlọ́run bá lọ́sùn fún afẹ́rẹ́ kó dákun kọ́ máa fi rú àdáhùn yẹn kọ́ máa fi kàn wá ọlọ́run kan sí àwọn tó fi kàn náà kọ́nà bàdúgbẹ́ bá fọ́ ọ̀nà mọ́wá ọlọ́run la